من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó gún wá sí àdúgbò muslim fẹ́lódò ìdí òbí nílùú schools are many across nigeria but only few are standard if all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll the children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo Muflihun High School ẹ̀kọ́ tí múṣemúṣe rẹ̀ ta múṣemúṣe. ibi kákọ́mọlẹ́tọ̀ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábúyẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́. èyí jẹ́ lọ́kùnjọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ muslimun ic tó ní ilé kéwúta àti ìkọ́mọlẹ́kọ̀ọ́ lárúbáwá hadith siki nahu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifelodun idiobi area ibadan or call zero eight zero five. one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three. Muflihun High School. Learning for success in both worlds. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون abẹ́lọ́run gbogbo àwọn tí ó kún sí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní kún wọn lọ́wọ́ kó bá ní san wọ́n lẹ́sùn olóore kájọ jèrè láyé àtijọ́ gbéǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alkur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa mùtùmọ̀ yìí náà abdulfatah tí yóò ti ka quran fún wa bismillah. من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستحمسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لهلكم تذكروا ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà kó kí wọ́n soríire tó pọ̀ jàmáà tí ó bá rí bẹ́ẹ̀ agbẹ́rin tí a ra mánéjì ẹ́písòdù kan fún agbẹ́rin zakatul fitr òun náà ni nǹkan tí a fẹ́ rárá mánéjì ẹ́písòdù kan ìfún gẹ́gẹ́ bí àwẹ̀ Ramadan ìjìra 1443 gẹ́gẹ́ bí ó ṣe ń lọ sí òpin ara ń tọ́ yẹ kí àwa mùsùlùmí ká tún gbọ́yé òun ni tá a máa ń pè ní zakatul fitr àbí sọ́dákọ́tul fitr làwọn bàbá wa ń lẹ Yorùbá máa ń pè ní jákà zakatuli fitiri yìí òun ni nǹkan tí a máa ń yọ yíyọ oúnjẹ nígbà tó bá di pé ààwẹ̀ fẹ́ parí tá a yọ àsìkò tó sì parí òun náà ni ká tó lọ kírun ìdí ní ọjọ́ ọdún ìtúnu ààwẹ̀ irú ìtọrẹ àánú tà ń yọ yìí tá a máa fún àwọn aláìní àwọn olòṣì àbáwọn tó tún ní bùkátà sí irú nǹkan yìí la máa ń pè ní zakatul fitiri èyí ò ní jákàtà máa ń yọ níparí àwẹ̀ a rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ọlọ́run ni ọlọ́run ló gbé nǹkan rẹ̀ kalẹ̀ gbogbo ẹni tó bá sì wáyọ̀nù ọlọ́run bọ́lọ́run bá ti ní ó ṣe òun náà ni ó sì ṣe nígbà ọjà sí bọ́lọ́run ló kú ní agbáwẹ̀ àwẹ̀ náà la sì ń gbà lọ yìí tó ń lọ sí ọwọ́ ọ̀parí kọ́lọ̀ kó gbà níjọsìn lọ́wọ́ wa kọ́mọ̀ ṣe ní ìṣèbípanú lásán tó bá ti wá ṣẹlẹ̀ báyẹn pé a gba ààwẹ̀ bó ṣe wùkálà súnmọ́ lọ́n tó bó ṣe wùkálà jẹ́ni ọlọ́n tó a láwọn abala kan tí àbùjẹ ìjẹkù àbọ̀rọ̀ ọ̀sọkúsọ tá a sọ ìwòkuwò tá a wò àbẹ́fẹ̀ kan tá a dá nínú ààwẹ̀ yẹn tó fi já sí pàwọn eléyìí èṣù lè fẹ́ lò wọ́n ká má bá a rí ládàáwẹ̀ wa gbà lẹ́kùnrẹ́rẹ́ kọ́ bá wúlò fún wa níwájú ọlọ́run ọlọ́run máa ń lo zakatul fitir èyàn jákà tá a máa ń yọ ọlọ́run máa fi fọwọ́ àmọ́ nínú hadithi àfáàwọ̀ abdullahi ọmọ abbas radiyallahu anhuma àfáàwọ̀ ń sọ wípé farada rasulullahi sallallahu alaihi wasallam zakatul fitiri túrọ̀ tán lè ìmì mina lagwi wa Rofas wà tó ìmọ̀sá lèlè mọ̀sáàkì wọ́n ló jíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lọ ọlọ́run kọ́ máa bá wọ́n jí ó gbogbo ayé pé dandan òun ni yíyọ jákà ló jẹ́ o nígbà tá a bá ti ń gbààwẹ̀ lọ sópin kí láǹfààní tí ó máa wá wà ń bẹ̀ yóò máa jẹ́ ní tí ó máa fọ aláwẹ̀ mọ́ yóò máa fọ̀ wá mọ́ níbi àwọn ìsọkúsọ níbi àwọn ọ̀rọ̀ èrí àti àwọn iṣẹ́ tí ọ̀dà tá a ti ṣe yóò sì máa jẹ́ oúnjẹ fún àwọn olòṣì àwọn náà ó rí nǹkan jẹ lọ́jọ́ ọdún kódà wọ́n tó lè rí fi pamọ́ tó jẹ́ pé ọjọ́ márùn-ún ọ̀sẹ̀ kan lẹ́yìn ìtúnú ààwẹ̀ ayé ò tún máa rọrùn fún àwọn náà wọ́n wá ń jẹ́ ó yé pé fàmọ́lì àdáhà kọ́bílà sọ́lá a ti bọ́ síbi wákútù ìkọ̀rọ̀jìhà tọ́ra ara mánéjì àsìkò wà ní ìgbà wo láàmà yọ anábì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n jí ó yé gẹ́gẹ́ bá àfọ́ àwa ibn Abbas kọ́lọ̀ kó bá níyọ́nú sí bàbá àtọmọ bí wọ́n ṣe ń ṣàlàyé ẹ̀ fún wa àfẹ́nitọ́ bá yọ zakatuli fitiri yìí kọ́bílà sọ́la síwájú kó tó di pa lọ ìdì lọ́jọ́ ọdún tí wọ́n bá ná ti rósù yálà àwẹ̀ jẹ́ twenty nine àbọ̀ jẹ́ thirty ìjọ ọdún tí ò ní sáwẹ̀ tá a máa túnú tá a máa lọ yídì ẹni tó bá ilé yọ tiẹ̀ síwájú ká tó lọ yídì fàyíyà zaka tó ń màkúbúlà jákà tó lọ ń gbà wọlé nù èyí ò ní òwúlò wàmọ́ àdá abáàdà sọ́la ẹ̀ ń bá jẹ́ pé yí ìgbà tá a dé ní yídì tó wá ń lọ yọ jákà tá à ń pè ní zaka tó lè fitiri yìí fàyíyà sọ́dákọ̀ tó ń mìíràn sọ́dákọ̀ ìkánú àwọn sàárà lásán ó ń tọ̀ náà kẹ̀sì sàárà ni kìí ṣe ìtọ́lọ̀ ní ó ṣe ló ṣe yẹn ṣùgbọ́n àní sọpọ́lọ̀ ò ní ìgbà ṣùgbọ́n ń táàsọ ní pé ọkẹ̀ ṣe sàárà lásán bí ìgbà téèyàn náà pa ẹran léyà ṣáájú ibi ọkẹ̀ pẹran jẹ lásán òun ni torí náà gbogbo ẹ̀yin mùsùlùmí ìgbà wo la wá lè bẹ̀rẹ̀ sí ní máa yọ zakatuli fitiri yìí a ti ní ọ̀gbọ́dọ̀ kọjá àárọ̀ ọjọ́ ọdún ṣùgbọ́n tá a bá wá fẹ́ yọ gan ìgbà wo ló ti lè bẹ̀rẹ̀ àwọn àáfàá wa jẹ́ oyé wa pé yíyọ rẹ̀ bẹ̀rẹ̀ tó bá ti ku ọjọ́ kan àbí ọjọ́ méjì eléyìí tí ààwẹ̀ tó máa parí jàmọ́ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ agbọ̀yé dáadáa aláàtì lè bẹ̀rẹ̀ sí ní yọ zakatuli fitiri tó bá ti lè di wípé ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà ó ku ọjọ́ kan tí yóò parí àbókù ọjọ́ méjì ìtumọ̀ ẹ̀ ni wípé táàwẹ̀ bá jẹ́ 29 ààwẹ̀ jẹ́ 29 ó túmọ̀ sí pé láti rọ̀mọ̀dọ́n 27 rọ̀mọ̀dọ́n kí la pè ó 27 èèyàn ti lè yọ zakatuli fitiri káláwẹ̀ bá jẹ́ táàtì ní ìsìn tá a ló kújọ́ kanjọ́ méjì láti Ramadan twenty eight àti lè yọ zakatu lè ṣe tírì wa eléyìí ni tí a rí ẹ̀rí rẹ̀ láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ẹ wá jẹ́ àtúnwò hadithi eléyìí àáfàá wa náà fẹ́ ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ní káánà ibn radiyallahu anhuma yu'ti 'ani as-saghiri wal-kabir wọ́n láàfáà wa abdullahi ọmọ umaru nínú àwọn sàbí àgbà tí wọ́n bá nàbí ló gbà ní wọ́n náà máa ń yọ jákà àwọn tá à ń sọ yìí wọ́n máa ń yọ fọ́mọ èké fàgbàlagbà kódà wọ́n ní wọ́n máa ń yọ fáwọn tí ó gbà á síwájú kọ́búlà lè fi tírí bìyàwó mi àwòyàwó mẹ́yì Imam Bukhari lọ́gbà wa o wọ́n ní tó bá ti lè fujọ́ kan sí ọjọ́ ọdún àbọ̀jọ́ méjì òun náà ti máa ń yọ eléyìí ni ń tán gbọ́yé nínú súnà ànábìwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ àwọn wo láàmú yọ zakatu lè fitiri fún ẹni tó bá jẹ́ olórí ẹbí ẹni tó jẹ́ bàbá àbọ́kọ ìyàwó yóò yọ fúnra rẹ̀ yóò yọ fúnyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ tọ́jẹ́ pòun ló ń ṣètò tí wọ́n ń jẹ nínú ààwẹ̀ yóò yọ fún wọn bákan náà àwọn tí èso ọmọ wa ṣùgbọ́n abẹ́ wa ni wọ́n wà inú ilé wa ni wọ́n ń gbé àwa là ń ṣètò ìjẹ ẹ̀mú wọn ààyò jákà náà fún wọn ààyò zakatu lè fètè ààyò fún wọn. eléyìí ni tí ó rinlẹ̀ nínú súnà ànábìwà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àáfàá ní èèyàn tó ti wà nílé ayé nìkan òun la máa ń yọ zakatu lè fitiri fún ṣùgbọ́n kò sí tó burú ẹni tó bá rò pé tó òun fẹ́ ṣe tàtọ́ wò òun fẹ́ ṣe àṣegbọrẹ ìyàwó rẹ̀ lóyún sínú ọwọ́ ayọ̀ jákà fún un a rí nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ alkhalifatu thalith àfàwà usman ibn affan radiyallahu anhu kánà yukhriju a anil hamd àfàwà usman ọmọ affan kọlọ̀nkọba níyọnu sí wọn wọn náà máa ń yọ fún oyún ọnú ṣùgbẹ́ èyí tó rinlẹ̀ ni pé kìí ṣe dandan ká yọ fún ìyàwó wa tó lóyún ṣùgbọ́n wọn náà fi ẹ̀fẹ̀ dúpẹ́ fọ́lọ́n pé láti àìwọ́ nìkan àpọ́n ní ọ́ ìwọ nìkan lọ́ndọ́gbọ́n fi búrẹ́dì àti tí ìjẹ gbogbo sàárì ìjọ mi gààrí ọdún yìí ìwọ náà ti á níyàwó ìyàwó rẹ wà ní oyún ìwọ náà wá fẹ́ dúpẹ́ fọlọ́n ọba yọ tèèyàn mẹ́ta ọjọ́ tara rẹ ọjọ́ tìyàwó rẹ àtòyún ọ̀nà kò sí kí láàmà yọ fún wọn òun náà ni je eléyìí tí ó kọ́mọ̀ nínú ìlú láyé ànábì sallallahu alaihi wasallam nínú àdíìsì àfáwà abdullahi ọmọ arúmà kọlọ̀n kó bá níjọ́nú sí wọn àwọn jí ó jẹ́ pé farada rasulullahi sallallahu alaihi zakat al-fitr min ramadan sa'an min tamurin aw min sha'irin alala abudi wal wal kabir min wọ́n ní oúnjẹ nínú àwọn oúnjẹ tó gbajúmọ̀ láyé ànábì èso dàbínú date seed wọ́n máa ń yọ jéró ọkà bàbà àtàwọn tó bá rí bẹ́ẹ̀ nínú ìlú tiwa náà èèyàn lè lo èlùbọ́ gidi kó fi yọ zakatul fitir ìrẹsì kọ̀sẹ́ntì ọ̀la ìkẹrẹsì náà lu ẹ̀wà èèyàn lè fi yọ àgbàdo àtàwọn tó bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dáa tó bá já sí pé ń táàtì yọ tí wọ́n lè mọ̀ process ní bí àgbàdo ìtọ́ dáa ni ká ti yọ ọ́ lẹ̀ tọ́jẹ́ páwọn tí ọjẹ́ wọn ò lè ti fa lómi wọn ò ti rẹ̀ lómi wọn ò ti lọ yóò ti di ògì oúnjẹ ni lórí ilẹ̀ jùpá fi máa ń yọ lórí pé fáa lè lo owó ká fi yọ mas'alatun khilafiyatun ijtihadiyya àwọn àfẹ́ẹ̀sìn wọ́n fi mọ̀ ara wọn lórí ẹ̀ Imam Abu Hanifa àwọn òrí tó burú nínú ká fi owó yọ zakatul fitr ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn salaf wọn ló ń jẹ òun ni ká fi yọ masala táwọn àáfàá gbìyànjú lórí ẹni ẹni tó bá wá rò pé owó náà lòun ó fi yọ ká bẹ̀rù ọlọ́run kówó yẹn ọdọ́dọ́ àwọn olùsí tí wọ́n ní kó dé ọ̀dọ̀ wọn ṣùgbọ́n èyí tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ ọbẹ̀ òun ni pé oúnjẹ òun la fi máa ń yọ kí láà yọ òun ni sọ́ọ̀hù èyí náà ni múdù mẹ́rin nínú múdù eléyìí tí ó gbajúmọ̀ nínú ìlú wa a máa yọ fọ́mi kí àgbàlagbà ọkùnrin obìnrin nínú àwọn tó bá jẹ́ mùsùlùmí ẹni tí èbá ṣe mùsùlùmí àyèyọ zakaatu lè fi tírì fún eléyìí níwọ̀nba tá a lè sọ tí àsìkò tí ó gbà wá ọlọ́run já rí yọ kó o sì gbà àwọn bí àbújá ẹ̀jẹ̀ tó wà nú àwẹ̀ wa kò bá lè di mùsùlùmí ẹjá bẹ̀rẹ̀ sí lè fi tírì wa kọ́dọ́dọ́ àwọn tán ní ká gbé fún ọlọ́run sí bíbọ́ àṣírí títí òru ọ̀la tá a máa pàdé ìlọ̀rẹ́ ayélujára islam rasheed hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lagelu FM 96.